dé ọ̀dọ̀ mánéjà yẹn láti rí mánéjà yẹn tí o bá gẹ̀ẹ́tì má kúrò ń bẹ o wá sọ fún mi pé ẹni torí nọ́mbà yín ò lọ ni mo ṣe kúrò ó máa fàjà o make sure kí mo bá sọ̀rọ̀ kó tó kúrò ń bẹ̀. Um, big mummy hmm? um, àǹtí Desire ń kọ́ ó ti ṣe díẹ̀ tí mo ti rí wọn mà. Ah, <laughs> Desire ó sì lọ bá bàbá ẹ̀ l'Amẹ́ríkà. Ah ó ti fi mí sílẹ̀ pé kí n máa dẹ́rù ara mi gbé báyé ṣe rí nìyẹn. ọlọ́run máa wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ láyọ̀dẹ̀ ló máa bá wa náà bíbá lágbára lọ. àmì o wọn kéré kò délẹ̀ inú aṣoríire ń bí. àríwá àríwá pẹ̀lẹ́ máa pẹ́. Desire Desire. Àlàyé Bísí ó ṣá. Ọmọ ṣàlàwọ̀ fà. Lágbóyà kílọ̀sì rẹ̀. Bẹ́ẹ̀ni rẹ̀. Yàrá. Gbàgbọ́ ni ìyá ìgbó orí báyìí kí ló ṣẹlẹ̀? Àyàrí ni àwọn aṣọ ìgbó máa ń scatter everywhere. Ìgbọ́ràn ti dàrú. Ó dà ìjọba ti darí. ìyá aláyẹ ṣé o ṣáà jọ ọ̀la rẹ̀ lamẹ́ríkà. o dọ́lì pọ̀ bí ọlọ́run. ọmọ yìí ti lọ gọjẹ́ yìí. kò síbi tí mo ti fẹ́ dá trọ́bù rẹ̀. Ah, ọmọ yìí ti gọjẹ́ yẹn. o ṣá o ọlá kò sí dọ́lì mọ̀. má gọjẹ́ yẹn olóòjà. ọlọ́ o jà níbi táwa wà ó dà máa jà ẹ̀sìn. máa rún ẹ̀sìn. máa tì ẹ̀ wọ̀. kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ké sójà tó méjì ṣe ilé ṣe lè tó takura jà lọ́wọ́ lọ́wọ́. tí bá sọ pé ọ̀rọ̀ ọmọdé sílẹ̀ yìí kò sú mi irọ́ mi pa ọ́ irọ́ lágbà mi pa. ẹ wò ó sú èmi gan gidi kódà ó gọ́ mi bí àṣà jẹ̀bù àmọ́ kí la ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí àfi ká fún ká máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ náà ọmọ ẹni ò ṣàní burú títí ká lè fẹ́ kan gbàjẹ́. bet ṣóun nìkan lọ́gbọ́n ni ṣe bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà àtàbúrò ẹ̀ tó wà níbí yìí àwọn ò ṣe báyìí náà. àwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ bá wò níjẹ́ ò ní détúndéṣìdè náà ṣé báwọn yẹn ti wà nígbà yẹn ti pẹ́ níjẹ́ ò ní détúndéṣìdè. and so what? àsọwọ ṣé bọ́ ní ẹṣin tíwájú ni tẹ̀lé ń kò sáré ni ẹ kókó púpọ̀ yẹn ẹ dàda ló ṣe káàkiri èyí iṣẹ́ kò ṣe é for God's sake. ẹ fara balẹ̀ ah. ẹ má fún ẹ hypertension. mo ti gbọ́. ló dé. ok. Ah, ọlọ́run mi jẹ́ kó bára dàda kiri jàre. ok ẹ ṣàfọkànbalẹ̀ èmi máa ń bá sọ̀rọ̀ i will talk to her. ah ẹ bá sọ̀rọ̀. and she's going to change. ó tètè gbọ́. bọ́dà bá sọ̀rọ̀. Hmm, àdúrà náà làwọn afi ràn lọ́wọ́ wà ní dákẹ́ àdúrà ni àṣà àdìsọ pé nǹkan mo rí báyìí ó ti wá sún mi báyìí. ó yẹ kó ká ẹ lára o ó yẹ kó jẹ ẹ lógún ó yẹ kó ká ẹ lára o yẹ ọ̀rọ̀ ayé rẹ. ó yà á mẹ́ ẹ̀yẹ́ ló fi ṣẹlẹ̀. ìṣèwò pọ́fẹ́sọ̀ mi ń pò ní ìyọ̀tẹ̀. ẹ wò ó gbàgbé yìí ẹ̀ yẹn. ẹ wá jẹ wa wá ń jayé níbo ló wá dàgbà yìí. Ah, ah. ẹ ẹ bí wọn ṣe sẹ́ẹ̀sì kò yé ilé yín gbọ́dún lọ nìyẹn ó fi yé. ọdún wo ló wá wà níta tẹ́yìn bá lọ jà yìí. ẹ wo àwọn ọ̀rẹ́ mi dúró dé ìlú ti yé ẹ wò wọn ẹ sáré ṣàmì. kí n ṣá ẹ. ẹ ṣàmì ẹ ṣàmì ah, ó ti yé. bẹ́sìrì jókòó mo fẹ́ bẹ́ẹ̀. ẹ wọ́n ní ẹ lè rí ẹ wò ẹ bá mi ooo ooo ah mi ṣàfẹ́ gbogbo eléyìí lòún ti léètì tó ti yé mo ní kó jókòó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ṣe. ẹ wo àmọ́ mi mi fẹ́ o èmi ò fẹ́ o ẹ sì fẹ́ rẹ o. Desire Desire Desire èmi ló mú pé. ẹ wo mọ mi èmi ò kà o torí mi mo kẹ́ máa béèrè. o ò dẹ̀ torí ọlọ́run kó rántí ọmọ ẹni tó ń ṣe ṣàánú wa kò ṣàánú ara ẹ̀ gbogbo wa ìpáàlẹ̀ tó ń wù yìí kò lè gbé ẹ débi kankan kí tó ń ṣe báyìí fúnra ẹ̀ gbogbo ọjọ́ ayé ṣáá kò ṣáà máa rìn kiri kó máa rìn kiri bí ìgbóná ni kí ló dé ṣọmọ tó wọlé inú ilé ìlànà everyday club club club club kí ló dé òde fi rẹ lọ́kàn balẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ gan tó bá nu ilé wọn wọn bí èèbá yìí look at the way you are dressed kí ló dé ọmọ tí ọmọlúàbí tọ́bí lere tó kọ́ tó dẹ̀ gbẹ̀kọ̀ kò ní hùwà bó ṣe ń hùwà yìí kò ní wọ́n tó wọ̀ yìí kò dẹ̀ ṣàánú ara ẹ̀ kò ṣàánú bàbá ẹ̀ kò ṣàánú ìyá ẹ̀ tó wà nàìjíríà ṣùgbọ́n wọn pé òun náà máa rí o máa má rí ìjọpọ̀ máa ṣẹ́tù ìdáwọ́ máa bẹ̀rẹ̀ sí ń bímọ mo mọ̀ pé òun ní gbàdúrà pọ̀ mọ́ ẹ máa dà ẹ́ láàmú báyìí o ṣàánú ara ẹ o jẹ́ ìfẹ́ nǹkan fún ẹ ọmọ tóbi bá nífẹ̀ẹ́ òun ló máa ń bá wí èyí tóbi bá bá wí tó ń warun kì ó máa parun ni o ọlọ́run dẹ̀ níyẹ kó parun olúwa yẹn kò gbọ́n tá à ń bẹ́ẹ̀ sọ etí ẹ̀ ò ní kàn bá rí ọlọ́gbọ́n lágbára ọlọ́run ó dẹ̀ ṣàánú wa we all love you ó dẹ̀ jọ. ok ok ṣé dáàbì tuntun fẹ́ jọ ẹjọ́ mi sùn yìí ni. ah yes he reported it to me because he loves you It's your father and he loves you and you know it àpèké ọkọ mi. láàmì ọlọ́run jẹ́rìí ṣe wà ẹ́ pé wípé ẹ̀kọ́ pàkèké lásán kò yé iṣẹ́ ti rí mo fẹ́ jọ ìwú eléko tó wà létí mi ó ti yé ẹ ti rí báyìí ó yá ẹ ṣe wà ẹ́ wọlé sọ mo ti gbọ́ ya tó ti yé ọ̀tẹ́sẹ̀ yìí pọ̀ mi lágbárí ẹ mú fòmù wánu ìbọ̀ ẹ ká ṣàmì ẹ kò sí mèrè àwọn ẹ lè máa ṣàmì ìbò àríyìn mọ́mì yé ẹ á pọ̀ nípa. See you later. Desire. Màmá ah, rẹ̀ máa ti kọ́ ẹ̀. Ọlọ́run bá ṣàánú ayé ọmọ yìí. Ọmọ tá a bá bá wí tó wárun kí. Hmm. Àfàìmọ̀ ó máa bá mi. I am not happy. Ah, Ọlọ́run má bàánú jẹ́ inú mi ò dùn look at Desire tí a mú wá láti ìlú wakowako aṣọrere níbí yìí she's getting out of hands and you are closer to her you should do something. ṣeré ọ̀rọ̀ Desire kan yà mí náà lẹ́nu ni nítorí èmi fi pé ọmọ téèyàn bá mú kúrò níbi tí ojú àwọn òbí ẹ̀ ò ti tó téèyàn dẹ̀ mú wá síbi tí ó yẹ pé ara àwọn èèyàn wà ń bẹ èmi rò pé ó yẹ kó máa wo ìwà kọ́ṣe àwọn èèyàn kó náà fi máa hùwà but I'll talk to her hmm. I'll talk to her because èmi ò fẹ́ kẹ́yìn stress ara yín mi mi fẹ́ kẹ́ stress ara yín I will I will see what I can do tí màá bá sọ̀rọ̀ kó lóun ti kú ẹ má wọrẹ. it's okay tó bá sọ bẹ́ẹ̀. I will I will talk to you. mo ti bọ́ mo ti bọ́. ọ̀nà òwúyẹ ìyàwó ọ̀hún. ọwọ́ ayé ayé máa ọmọ oró. ó yá ilẹ̀ ọ̀hún àmẹ́ ẹlẹ́rí ó ṣáàtì rí gbogbo kí ló ṣẹlẹ̀ where have you been oh. over three weeks now wọ́n ti ń wẹ̀ káàkiri wọ́n pe kọ́lẹ̀ ò gbé mo pè é ò gbé boyfriend ẹ̀ wẹ̀ káàkiri ò kọ́lẹ̀ what is wrong with you where have you been ẹ́ eh, irú rẹ̀ oṣù wo ni tó rí ìrẹ́gbẹ̀dá káàkiri lamẹ́ríkà ẹ́ eh, ìwọ àtọ́jú àtọ́jú sínú ọmọ yìí. ẹ ẹ fi sítórì lẹ́fù túndé kìlà ní ẹ̀rọ ìdèrè ah, ah, ah. ẹ kò lọ ṣe bí ìgbà tẹ gbé bátìrì mi kílọ̀pù lọ ti wà ẹ̀rọ ìdèrè ẹjọ́ pọ̀ o àbúlọ̀ eh. ti wà náà. ẹ ẹ ẹ lọ ẹ lọ ṣọgbádùn ayé òkè ah. mò ń bá àbúrò mi sọ̀rọ̀ blood sister mi ah. sọ̀rọ̀ ó gbẹ́nu ẹnu òṣìṣẹ́ ládàáda ò gbèsè are you crazy are you mad. àǹtí ah, ẹ̀ ń fọ́nbù o nígbà tí wọ́n kọ́ rí wo kó fáńjẹ jẹ mo káyé jẹ ṣé bàtà twenty four inches tẹ́ wọ ni mo kó jẹ ni àmọ́ ẹ ti lọ fọ́nbù àǹtí ẹ ti lọ fọ́nbù ẹ jẹ́ ṣàlàyé kankan fún mi ẹ ti kébè lọ́mọ onípa kò àwọn òrò yàn ṣẹ́ ládùúgbò òbí o tẹ́ bá ṣe wèrèwèrè á ṣe yín ni o ọlọ́run ìdígbìn ni mo wà bí ìbọn ọlọ́run ẹ ṣàlàyé pé dáa ló wà ṣàṣe ó yẹ sọ fún wọn ẹ sọ fún wọn pé fún ọ̀rọ̀ fún ìyá yìí à ń tẹ́wọ́ ta sí mi o màá ń sí yín lára mi ò rán yín o mi ò rán yín o. ó tiẹ̀ tí wàá dàgbà ṣé ń gbà á lè máa fọ́ mo ti níbi tó ti kó rí tó ti kó mo ti rí àwọn tó ń kọ ilé tó ti gbójú ń bo. wo bó ṣe ń ṣe ládàá dojú òtí ẹ wá jọ báwo ṣe dá amẹ́ríkà nù. ẹgbọ́n béèrè bọ́dà àti egypt mo gbà wá ní cairo ìbéèrè tó gbà yá jẹ èyí lè má ṣàlàyé pé já ló wà ní sandi èyí lè má ṣàlàyé pé fún ọ̀rọ̀ fi yíyá gbẹ yíyá yìí ni màá ṣe kíní ẹ fún yìí o àdìbò yálé lè jẹlẹ. àwọn kò yí ẹ ká mètèrè lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń ṣe bí ẹni pé. ó ń bọ́ ń bù ní mẹ́ẹ̀ẹ́. ọ̀gbẹ́ni skwebe wọ́n ń bẹ̀ yàrá ìyá ẹni bọ̀. ẹgbẹ́ ìtọ́jú ayé kò sí ọkàn kò lókè rẹ̀ ń wò. Mọ̀nàmọ́nà àmúkún ẹrù rẹ̀ wọ́n lókè rẹ̀ ń wò. Àmúkún ẹrù rẹ̀ wọ́n lókè rẹ̀ ń wò. Àmúkún ẹrù rẹ̀ wọ́n lókè rẹ̀ ń wò wọn lọ́rọ̀ yín ọ̀rọ̀ rẹ̀ ni. Ah, ah. ẹ máa rí eléyìí tó wá là lẹ̀ sí ibi aláyé ọgbẹ́ni dídéjọ ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ ọgbẹ́ni dídéjọ ah, kí ló ṣe ní kíni. báwo ló ti ṣe wọ bí. ní kíni mo ti gbà yí pé mo ṣílẹ̀kùn ta ló ti. gbẹ́nu dákẹ́ kí ló máa ń ṣe ẹ́ tó máa ń ṣe bíi pé o gbé bátìrì jẹ kí ló mú ẹ náà. kí ló tiẹ̀ máa ń ṣẹ̀kọ̀ ṣé o lè sọ english ni àfi yorùbá yorùbá yorùbá speak english for once. lẹ́ẹ̀ni èmi jágàbà ọmọ ayé ló ń lanu ló ń bá sọ fẹ́ kí n kó fún ẹ ni. kọ́ṣì àlùjọ ṣé mo mọ eré tí mo sọ ògbọ́n kan tí mo sọ ni. this is look at this this is after four and they are fọ̀rọ̀ lẹ̀ fọ̀rọ̀ lẹ̀ gbẹ́ndákẹ́ wò fẹ́mi ló wo owó mo bá wa. bolu fẹ́ jẹ́ kí n mo sọ mo jẹ́ ti tí o tún ẹ̀ pa á sí. bolu fẹ́ kí n. ooo máa ń jẹ́ kí inú máa bí mi o inú ti ń bí mi mo ṣe ń sọ̀rọ̀ yẹn o inú ti ń bí mi o má jẹ́ bínú tán o èwo ló ṣí mo máa bínú tán o ọ̀gbẹ́ni gbójú jọ gbójú. padà padà wá padà wá. ìwọ àti tani ọ̀gbẹ́ni dìde kó fẹ́mi lówó jọ dìde pack yourself okay sure. mark yourself jọ oṣù òpaná dídé. tunisian àbí cash out. ọ̀gbẹ́ni wọn lọ fẹmi ní cash. dídé dídé dídé. lẹ́sùn ó yẹ kó máa fara balẹ̀ ó yẹ kó máa ṣe báyìí ó yẹ kó máa fara balẹ̀ ó ti yẹ pé mo ti mo ti ṣe twelve twelve hours gbogbo gbogbo ẹ ló ti rẹ mi yẹ máa tì mí. àìbọ̀ ìbílẹ̀ ìjàrá ìjà fa ìdè kì í ṣọ́jọ́ àwọn fún görüşmek. ẹlẹ ẹ pẹ̀lẹ́ bóun show. Bye. mo rí àwọn owó tán send èèyàn méjì ló send owó àwọn to tó kù nǹkan. àmì mr ika ni ó máa jẹ ìrànwọ́ owó láti fi ẹgbẹ́ lẹ́gbàá tó send owó yẹn sí wọ́n ní reverse station irú ọ̀rọ̀ wo ló sọ yẹn ó ní reverse kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ah, tún bá wọn parọ́ irú èdè wo nìyẹn bá mi gbowó mi o mo kúkú ti sọ tèmi mi ní ìlẹ́jọ́ àánú mi ṣe wà yàrá nǹkan mi bá mi gbọ́ mi lọ́wọ́ ẹ o ó bẹ́ẹ̀ ta. bẹ́ẹ̀ ni mà <laughs> ẹ pẹ̀lẹ́ ṣé kò sí láburú ẹ mo wàá dúpẹ́ fọlọ́run ẹ bá wà mí. màámi ẹ wo ọ̀rọ̀ dé sí rí ó ti sún mi náà ó ti sún mi bá ṣe ń bọ̀ lọ́wọ́ báyìí ló ń bòrò ká. náà má bàa mi wà pẹ̀lú ọmọdé yìí o torí kò tiẹ̀ yé mi gbogbo bíi síwàkiwà ti wá báyìí kò yé mi rárá ọkọ mi ò dẹ̀ balẹ̀ ẹ́ mi ò dẹ̀ sídùn láti mójútó. èmi mọ̀ pé ọlọ́run máa bá wa yí lọ́kàn padà ó máa change. àmì àmì ọlọ́run bá mi dúró tẹ̀ ẹ́ méjèèjì wá gbọ́ ọkọ mi o ṣùgbọ́n pé ìwọ ló dúró sùn gẹ́gẹ́ bí èmi ìwọ nìkan ló fojú jọ má bá mi bá a sọ̀rọ̀ má bá mi pẹ̀tù sí lọ́kàn kó má bá mi ṣàdúrà fún un mo fọlọ́run bàbẹ̀ má fi í lẹ̀ o ṣùgbọ́n má filẹ̀ kó bá mi dúró tì ní o mo mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan Ọlọ́run bá mi kó sí lọ́kàn. màámi ẹ fọkàn yín balẹ̀ ẹsẹ̀ kò sí kankan kò sí ewu. kódà olúwa wà pẹ̀lú yín o kérò kó délé lágbára Ọlọ́run èmi náà wá jẹ́ wọn mọ̀. àmín àmín. Ọlọ́run bá mi dúró tì í kó bá ń kíyá kó bá ń kéde sí náà ṣùgbọ́n kódà ṣé bọ́mọ bá sọ̀rọ̀ yìí ọmọ la bá sọ̀rọ̀ yìí. ọ̀pọ̀ yẹn fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú loving you ó ti pọ̀ ju èmi ráyè o. Hmm. ṣọ́ra àwọn guys ni wọ́n ṣe ń ṣe ni bọ̀ àwa là nígbà fún hmm. But then, let's be realistic. Desiwe, o ò ní time fún bọ̀bọ̀ yẹn kó dé dá. Ẹ gbà mí time ṣé mi wọ́n sì ní time fúnra mi tí mo fẹ́ ní time fún yìí o èmi ò fòóṣì o time yìí bá <laughs> look at you ṣọ́rọ̀ àwọn ọkùnrin ni wọ́n wá pọ́nlé tó tó yìí anyway kò lè jọ mí lójú fún ẹ nígbà tó yẹ kó wọ́n ti fi kinní yẹn wọ́n ti fi yí ẹ ní orí yes now jẹ́ kí wọ́n sọ kinní kan fún ẹ o create time for ọkùnrin o create time for ọkùnrin yíyan onígbó kó má cheat now ó yá tell me ọ̀rẹ́ mi ṣé boyfriend ò cheat on you. Hmm try that máa create time for bọ̀bọ̀ yìí the thing is I want tá a bá create time fún wọn nǹkan tó máa jẹ́ kán cheat nìyẹn ṣé báwa náà ní boyfriends a dẹ̀ ní busy schedule a dẹ̀ ṣe create time for wọn try that máa create time nǹkan tí mo kàn sọ Ah, but then. báwo kí ni gan ewo ni wèrè gan kí ló ṣẹlẹ̀ ẹ lè ń pariwo time time tàbí onímọ̀ ò ní time fúnra mi ẹni máa ní time fún yàn èwo ló ṣí ẹ wẹ gbàgbé jò gbójú bẹ́ẹ̀ o be ni. ìwọ ń tiẹ̀ kí ló fi yí ẹ lórí náà <laughs> so o ṣe boot ni ọ̀rẹ́ alẹ́ ìlà sùn ah, ó máa má dìn ó ti yé yìí. a máa wà bó mọ tó bá ti ń bọ̀ jọ̀ọ́ má mú ọmọ sóníà yẹn dání torí ìgbà ẹni yẹn máa débẹ̀ sí yẹn ìméjì máa ṣe bíi táwùsù níbi táwọn big boys wà. a ti bẹ̀rẹ̀ o a ti bẹ̀rẹ̀ o a ti bẹ̀rẹ̀ o lọ ṣí sí kí wọ́n ṣẹlẹ̀ gọ́gọ́ ṣẹ́ ń gbọ́ rẹ̀ ni èwo lórí burúkú sí kí máa mú tani dání mi ò ráyè èwo ní gbogbo fìrí pọ̀pọ̀ wọ̀nyí kí ló ṣẹlẹ̀ ẹ wọ ẹjẹ́ kó rí pé gan ẹ gbàgbé yan mi ní sóníà kò sí nǹkan tó máa ṣe máa mú dání kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lọ́ gàrí ọ̀mù ìjà ìjà kí ló ṣẹlẹ̀ èwo lórí burúkú wọ̀ ẹ lọ́ọ́ ṣe bí ẹni pé ẹ jù á ẹ bí o fẹ́ wẹ̀rẹ̀ o. ọ̀rẹ́ ṣàkùrẹ̀ fẹ́ náà ni ẹ̀wọ̀ náà ṣọ́rọ̀ tó sọ sí yẹn ṣé kò ti pọ̀ jù. ọ̀ṣọ́ ká dúró mi ní òkòlì má bá sọ̀rọ̀ anyhow. ọ̀rọ̀ owó ló pọ̀ jù. you can't just talk to her anyhow. kí ló kún ẹ̀ bẹ̀. ọ̀ṣọ́ àbúrò òkè ṣe ibi táwùtì ni kí ló ṣe ẹ̀. ah no no no no no no no. ọ̀gbẹ́ni bíbí ṣe ń jọ ọ̀gbẹ́ni bíbí ṣe ń jọ tó wá ń dà wọ́n tó ń tó tó ń dà wọ́n láwọn. Ah, kí ló fún ni mo ṣe báyìí sí ẹ ah, mi ò fẹ́ wàhálà o. ẹ ṣọ́ ni mo pààyàn ni ṣé mo kúnyàn kú ni ṣé mo kúnyàn ládàá ni ewu gbogbo ilé ìdá ṣé mo ṣọ́yàn ládàá ni kí ló ṣẹlẹ̀ ah, ẹ wo mi ò fẹ́ o. ìwọ náà wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé bọ́mọlúàbí ṣe yẹ kó máa sọ̀rọ̀ lélẹ̀ Desire. ẹ̀rín ìpariwo wọ́n ẹ̀ sílẹ̀ náà ni ó ti yé e mi ò fẹ́ gbogbo yẹn o. nǹkan tó ń ṣe yìí ò dáa o tó dẹ̀ mọ̀ pé mi ò sí bẹ̀ ó mọ̀ pé ojú mi ò sí bẹ̀ láti mójútó ẹ̀ ó dẹ̀ ń wò wá báyìí dé sí rẹ̀. ẹ má lọ máa ké o kò sẹ́ni tó fẹ́ rí ẹ̀ ilé ẹ má ké o ẹ má ké o. tó o bá ti fẹ́ kí n sunkún kó o ṣe dáadáa ni ó dẹ̀ jọ nítorí ọlọ́run ó dẹ̀ rọ́lá tèmi kó o fi ṣe dáadáa má dojú tì mí ìjọ nítorí ọlọ́run ọkọ mi dé sí mi. mo ti gbọ́ mo ti tètè máa wọ̀ rí mo ní kẹ́ gbójú kẹ́ parí ságbójú ìwé ilé ìdájọ́ ń ṣe yí òpè yìí kò sẹ́yìn tó bẹ̀rẹ̀ ilẹ̀kùn ẹ̀kún o ẹ àlàáfíà làwọn náà wà ẹ wò ó àkọ́ wọlé fún mi máa bá yín sọ̀rọ̀ níta máa pè iṣẹ́ ó wà important ṣẹ́ẹ̀dẹ̀ kì í ṣiṣẹ́ iṣẹ́ lélẹ́yìí o ẹ̀ẹ́n ó dáàbò jọ. Désiré Désiré. ó dà. kí ṣẹlẹ̀ ẹ fẹ́ pa mí rẹ̀ ń rojọ́ ṣé mo gúnyàn ládàá ni ṣé mo ṣáyọ̀ lọ́bẹ̀ ni ewu ní gbogbo eléyìí náà èmi ò fẹ́ o. ọlọ́run àti ìfẹ́ yẹn wọ́n á gba èmi àti wọn náà lọ́ọ́ fẹjọ́ mi sùn àná òsì rẹ̀ máa ká àwọn wọlé máa gbọ́ burúkú yẹn dání fún wọn sí aṣọ wọn pẹ́pẹ́. ajá rabẹ láàfù ẹ ò dájú a kò gbẹ òwò sówó lọ́wọ́ ayé o ó ti yé e. So, what should I do about that? ẹ ò bá fẹ́. Desire, um, don't come and disturb my head, okay? abẹ́ ẹ sáà mọ̀ pé kò síṣẹ́ lọ́wọ́ Ah, ẹ nígbà tí a bá fún mi lóhùn sí báwo lè fẹ́ kí n ṣe ṣọmọ gẹ́ọ̀ níta kò yí sí o ẹ wo owó yẹn wá important bàbá ẹ Ọlọ́run ó sì yé e. just listen to yourself kò síṣẹ́ lọ́wọ́ ẹ lẹ́yìn àìmọye iṣẹ́ tí mo bá ẹ wá tó kọ tí ò lọ kò síṣẹ́ lọ́wọ́ ẹ wo just don't disturb me it is late already akilomin kébì fún ẹ ní owó kó fi mu ọtí kó fi mu sìgá àótì o ṣé mú pátí jẹta mo ti mọ tí àti sìgá láti ni ṣe fẹ́ pa mí ni ẹ kò yí sí o bàbá ẹ ọlọ́run kò yí sí rárá owó yẹn ó wá important bàjẹ́ ah àfi kí n gbà á o ọlọ́run. ṣé ò gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ṣé ò gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ wo just i don't want to repeat myself okay just leave this place if and if care is not taken màá lẹ kóònù lẹ́yìn. bàbá ẹ lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe tó náà kí ló ṣẹlẹ̀ ẹ má yẹ. ẹsẹ̀ ní bàrú àbọ̀tún sí fọ́tọ́ sí. abẹ́ ìlú àpò náà mi ò ṣàfẹ́ gbogbo ilé owó ní kókó ah. kí ló ṣẹlẹ̀. wakey wakey it's morning olórun. Ah. Mami. Hey. Good morning, my darling. I'm sure you had a good night. Taking kí n bẹ transfer a little change sí account. You might need to get one or two things. Ṣé ti wọlé? Àmín! Ah, Wàláyé pọ̀ lẹ́sẹ̀ wáyé. Jáde! Bílẹ̀! <laughs> Ẹ ṣe eh, eh, eh, eh. ẹ ṣe. I overheard your conversation with your father yesterday while I was in the bathroom. I always tell you, whenever you need anything, talk to me. Emma da bàbá yín láàmú. And again, mo róyàn tí bàbá yín jẹ́. Àti pé ìwọ pàápàá fúnra rẹ̀, ìnákúnú ẹ̀ ti pọ̀ jù. Ó ní láti máa ṣọ́wó ná. Ẹ ò máa mẹ́ ẹ̀. Bàbá yóò kọjá kí n sọ̀rọ̀ ni Ọlọ́run, no, ò jẹ́ Soro. sọ̀rọ̀ rárá náà. Bẹ́ẹ̀ náà ni, wọn ò jẹ́ spend wisely. You know it's not easy to make money here kò sí ìrànà ọlọ́run bẹ́ẹ̀ ṣe wà yẹn ó nífẹ̀ẹ́ yín dákú yìí pọ̀ jù ó ti yé. love you too okay now get all freshen up while I go get you light breakfast okay. okay okay ma. all right then. àmín ọlọ́run yìí pọ̀. òwúrọ̀ lọ́jọ́ ojú ẹni máa là ṣé o rí ìsìn pé ìwọ ló ń sin ọmọdé yìí gbẹ́rẹ́ ìpàkọ́. lọ́nà wo báwo ni òwò yé mi. ìwọ ló ń bọmọdé yìí jẹ ah, ah. nígbà tí èmi ọmọ mi ó béèrè owó lọ́wọ́ mi mi ò fún o wá lọ gbẹ̀yìn o fún ọmọ ẹ lówó yẹn does that make any sense to you. fọmọ lówó ọmọ wo mo fún lówó. kí ló tó ń dínà ìsìn tó ẹ pé òfin ọmọdé yẹn lówó yẹn ni kò ní jáde ajókòó sílé ṣé o kí mi owó tí wọ́n bí wọ́n bí ni. my dear ẹ ṣe sùúrù. ok kó lè dá bá ká o. Mm-hmm bíkọ́ síbi ìbá fọmọ yẹn lówó yẹn sìn tó bá bẹ̀rẹ̀ sí ń lọ gbé wiri àbí tó lọ ń bà wá lórúkọ jẹ́ tó lọ ń jalè àbí tó lọ ń gbé nǹkan ní nǹkan kọ ṣé ẹ fẹ́. <laughs> ṣọ́rọ̀ ló sọ lẹ́nu yìí ẹ listen to yourself ṣọ́rọ̀ ló sọ lẹ́nu yìí tó bá lọ jí nǹkan ní nǹkan tó bá gbọ́ ibi ò ṣe nàìjà o tó bá jí nǹkan ní nǹkan jẹ́ kó lọ jí tí owó ọlọ́kà bá tẹ̀ prison no hide up sí. ọlọ́run ò ní jẹ́ I reject it in Jesus name prison báwo. now listen to me attentively Eniola if care is not taken I will send that girl out of this house kò dẹ̀ sẹ́tùmá bí mi kò sẹ́tùmá bí mi nonsense. ṣé wọ́n ti tọ́ wọ́n ti tọ́ wọ́n ní rí báwo ló wá jẹ́ kùjẹ́ ní wájú bí ọ̀sẹ̀ sùúrù bí gẹ́gẹ́ fún ìtọ́. ẹ pàtẹ́ ìṣẹ̀lẹ̀ bí ìṣeré mi o a ní yóò ṣe mí àmì yóò ṣe bí ṣẹṣẹ ọmọ burúkú ìgànnà ọmọ sọlú bí ọgbọ̀n àgbẹ̀ ìwọ ló máa yẹ kó máa sọ̀rọ̀ tó lù ẹ̀ rádaràdà òṣì ẹ báyà ṣe ti rúùn tí. ẹ wo màmá ẹ gbójú ń bẹ jàre náà lè ṣe nǹkan kan fún yín bá ṣe gbà ẹ rí bá ṣe ń ṣe gbogbo yẹn á kàn dẹ̀wọ̀n ni ẹ rí pé àwọn ni mo jọ ni ṣé ẹ rí gbogbo swagoo tó ń bá yín pàfọ́ọ̀mù yẹn. kó rẹ sóun járe mm. kó yẹ kó máa sọ̀rọ̀ sólú ẹ níyà kò ní ìlànà. ẹ má kó wọn jẹ mọ́ mi kò yé eyín á kó dájú jẹ ọ lè ṣe nǹkan kan o. ọ̀rẹ́ yà kún kí lọ́kùn lẹ́rù òṣèlú jọ. ìdèdè ìlú aláyẹ̀ fún mi láyò. ayọ̀ ẹ̀dá máa ń wọ kọ́ máa ṣàlàyé fún ẹ kó káyò kó káyò kí ló máa ń ṣe ìwọ yìí. ó wà náà bí lè lè bá gbọ́ra. ara kúta kí ló ń ṣe ọyẹ. ó yá ó yá. ẹ máa pa pátá ya yín ya. ọmọ mi tó sàwọn ọmọ yẹn. ó yá máa pa pátá ya yín ya. ó yá ó yá kó lè sí. kó tiẹ̀ ó yá fi lè. ọmọ ọmọ ẹ̀kọ́ tiẹ̀ bá mi kó tiẹ̀ mo ti jó owó ni. kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà sẹ́kù báyà báyà yẹ kó yọjú ẹ̀ yá yíyá àwọn ẹ̀kọ́ ní bàbá jẹ́ rẹ̀ ní tó sílẹ̀. ẹ dílítì dàrú ẹ dílítì ẹ dàrú. ó yà bẹ́ẹ̀ ti já ọmọ kalẹ̀ kí lánàá ta ẹ̀. ó ti gbà kó tó wà ní ìgbéra. ẹ lè tó wò ó bẹ́ẹ̀. ó yà bẹ́ẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ fún mi. Ojú ẹ ìwọ ìwọ mo dá ìmọ̀ gan. Wà á kẹ́kọ̀ọ́. Ọmọ wèrè làwọn ọmọ yìí o wo àtúwá ẹ máa túwá. tòmótìrè jìnnà rúbẹ̀ǹdé síre òòṣà. ọlọ́run ẹlẹ̀ nǹkan tí bàbá yẹn ṣe kò tẹ́ mi lọ́rùn o tí o bá ṣe ìyàwó wọn tó fún mi lówó yẹn bí máa ṣe làálẹ̀ nìyẹn náà máa làálẹ̀ bíi ládìgà ni náà. àníyàn yẹn ló ń bá ẹ jẹ yí ẹ ṣé yẹ kó máa fájú ẹ lówó náà ẹ dá mi lóhùn anyway mo blame dáadé tí o fún ẹ lówó because o ò lè tájú lè kó máa ẹ̀sẹ̀ ìwé kan fún ẹ lówó èmi kan tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mò ń ṣàánú ẹ̀ ni tí ó bá kí n ṣe pé talájọbí tí mo rò ní i won't give you anything. Eh, so ẹ̀yin dáàdì lẹ Lugo since ń ṣe àbí ẹ̀yin Lugo lúgọ sẹ́yìn dáàdì ẹ kò sí wèrè náà. lúgọ kí ló ń jẹ́ what daddy is doing is not right but at the same time that is the truth kò make sense now ìwọ náà wò wọ́n máa fún ẹ lówó wọ́n á máa náwó yáfùnyáfùn bíi prodigal son wọ́n á fún ẹ lówó wàá lọ sí club wàá máa host àwọn ọ̀rẹ́ ẹ̀ káàkiri wàá máa lọ raṣọ wàá máa ṣe rádaràda káàkiri at your age. ok ẹ pè mí wá sí yìí bàtà wàá embarrass mi àbí bàá máa sọ̀rọ̀ sí mi anyhow. ẹ dúró náà ṣé bó ṣe wà yìí ṣé òkè ṣàbúrò mi ni ṣé mo lè insult ẹ ni kò tẹ́mi kò máa sọ fún ẹ ni pé kò jẹ́ kórìí ẹ pé. ẹ wọ́n ní gan kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ mo lè calm down lè ń ṣe bí kí ni ó fẹ́ kí n tì í bọ̀ lẹ́lẹ́gbẹ̀dẹ́ owó ní wèrè gan àhà sáré tì í bọ̀ lẹ́lẹ́gbẹ̀ọ́ Desire kí ló ṣẹlẹ̀ èmi màá nì ẹ̀gbọ́n ẹ̀ ṣó wa ókè èmi ni wọ́n yọwọ́ sí. mo kàn ń ẹgbẹ́ ni màá bá sọ̀rọ̀ báyìí kí ló ń ṣèwọ̀n wọ̀nyí ná anyways anyway ẹ kò sí problem ṣé o gbúrò mọ sí kí wọn sọ pé àwọn ti mí sẹ wọn dẹ fẹ́ kó padà sílé. o mọ sí máa wà ọ́ra bẹ́ẹ̀ mi ṣe wà mí rẹ́dí láti lọ sẹ́ni rẹ̀ tó ti yí ẹ̀ láti máa ṣe bí rẹ̀ mi ò ní èmi rẹ̀ ayé rẹ̀ mi. desi rè padà wá bíbà padà wá bíbà desi rè ha ah ọ̀rọ̀ ọmọ ètò níbi prayer ah ó níbi prayer a ní láti bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ àti sùúrà bàjẹ́ ẹ́ dáàdì okay. Desire ó ní bèbí ìwà náà ó wọ̀ lọ dá mi dúró sí látẹ̀ èwo ni wèrè gan. ṣòrèrè ọmọ mi ṣòrèrè ṣòrèrè tí a dára tí a dára tí a dára bó bá gbóhùn tóbi rẹ sọ tí a dára tí a dára tí a dára bá gbóhùn tóbi rẹ̀ sọ. ọmọ ìrọ̀lẹ́ ayé ó lájẹ́ ká yà sáyé kílọ̀bù alẹ́ ìmọ̀ bá a. Hi. How you guys doing? Are you alright? Yeah. How you doing? I'm good. I'm good. Um, are you sure she's not here with you then? Well, I told you earlier on phone that she's not here. Or do you want to go in and confirm if she's here or not? No, no, no, no, no, Kotoya, because I was just wondering if she was here and I checked the house, she's not there too. As a matter of fact, she didn't pick my call. The same thing is happening to me. I've been calling. but when Desiree ṣe máa ń say bye kí ni gbogbo ilé ìbá ẹ̀pọ̀ lọ. you know what uh, Fred don't stress it so a máa make sure pé i get in touch mhm. pẹ̀lú ẹ̀ bàbá ti get ẹ̀ a máa check on please ẹ jọ̀ọ́ nítorí náà please let me know as soon as possible. we'll try our best no worry. all right thank you guys. all right, all right yeah. bye. yeah. what is going on? mi ò mọ mo pè títí títí lánàá kò gbé kọ́ mi. let me try it o. wọn náà ni kò máa try yẹ property ẹ ni. kò máa gbé kọ́ o. kò gbé. Ah. what is going on? hope she's okay o. Oh. Hey. tẹsíre gbé kọ ọ kò má gbé ẹyin jẹ ká máa lọ mọ máa try bá ṣe lọ lọnà. bàbá rẹ máa ti kọ́ ẹ màmá rẹ máa ti kọ́ ẹ ọmọ tá a bá bá wí tó wà rún kí. Ah, ṣé olúwa ṣé àlàáfíà wàá ṣòrire. Yes, sir. Ṣé wàá okay, sir? ó kéré o bàbá o. ẹ ọ dáàdi mi ọ̀rọ̀ kan mà ló gbé mi wá sọ́dọ̀ ẹ̀yìn èmi àti mọ́mí sọ̀rọ̀ lórí fóònù lánàá and she was so sad in fact inú òun ò dùn rárá. inú ẹ ò dùn. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ òun ló bàjẹ́ síre jẹ́ ọmọ yẹn ti bàjẹ́ jù. bọ́dá dì mí mọ́mí kò ló bàjẹ́ síre jẹ́. Ah bẹ́ẹ̀ ni sá òkè ẹwù ń sìn ṣé mọ́mí ló kọ́ Désiré bó ṣe mu ọtí abọ́wọn ló kọ́ bó ṣe ń fa sìgá Désiré fúnra rẹ̀ ló níwà burúkú lọ́wọ́ òkè ẹwù gbogbo àwọn táwa nínú fámìlì ta nínú wa ní Désiré ríwà burúkú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. ọmọ yẹn orí òpè o orí òpè rárá. Désiré ọ̀hún náà wà ń kọ́ sá. ó wà ní ó ń sùn àtàrọ̀ ó ń sùn ní can you imagine Désiré ń sùn ẹ wo dáàtì mi ẹjọ́ torí ọmọ ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ bá mi dáríjì gbogbo ìwà títí sí rí láti wò ó mọ̀ pé ó ń bá ìlọ́kàn jẹ ẹjọ́ sà ó máa yí padà nígbà tó wà ìnáwó ọmọ mi ní nàìjíríà ṣé mo pé gbogbo ìwà tó wù náà tí wọ́n fi sọ fún gbẹ̀kẹ́ mu wá sí bíbá adẹ̀rù pé tó bá dé bí ó máa change ní àmọ́ kó máa tó worst sí mi. sórí mo ti gbàgbé àgbélébù tèmi nìyẹn wà ọlọ́run kọ́lọ́run kó mi yí padà àmọ́ I want to promise you one thing kó tó di pé máa pin mí lẹ́yìn ẹ́ máa lè jáde. ah bẹ́ẹ̀ ni. dáàtì mi ibi fẹ́ kó lọ. ibi tó máa lọ ibi tó máa lọ ṣé nìkan ló ti lọ láti jọ yìí alùjọ mẹ́ta alùjọ mẹ́rin ṣé nìkan ló lọ. ìwọ náà lè mú dání mo sọ lọ. wo wo jẹ́ ká fi sílẹ̀ torí ọlọ́jọ́ ọ̀rọ̀ dé sílẹ̀ má kó mi ní problem kí ló fẹ́ jẹ́ ẹ wo dáàdì tẹ́bí bá ń pa mi máa lọ sí kitchen ṣe bílẹ̀ bàbá mi mọ̀ wá ẹ dáàdì mi bá mi dáríjì ẹ dáàdì. but put yourself in my shoes bí mo ṣe bí ẹ mo ṣe bí òun náà tí ẹ ti wá yàtọ̀ ṣé òun nìkan lọmọ ni mo ti dáríjì o ṣùgbọ́n òun nìkan ló bá sọ̀rọ̀ go and talk to her. ẹ jẹ́ kí n lọ jẹ́ kí n lọ. ọ̀dà bàbá. Desire. Ti bí ọdún gbúyàn ní gbogbo gbúyàn lọ́dún yìí. Ah, my God. Hello, fine boy. Ava. Awa ni.

bàbá yìí ti wà lábẹ́ ó yára bó ṣe wà yẹn wọn bí ja ìyàpò lọ dúró síbẹ̀ òun bọ̀ àbá yín sì sí ṣé òun òun kan ló wọ́n sọ pé ọ̀kan ló kà lórí Instagram wàhálà ìwọ̀n bí ja tí bá dé bẹ́ẹ̀ máa gún gbogbo òdí ẹ̀yà máa gún ẹ̀yà mo ń bọ̀ àbá mo dúró dúró wàhálà ìwọ̀n dé tán wọn náà bọ̀ jàre méjì orí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀. ti bàjẹ́ lẹ́nu tí ẹ máa ń rún lẹ́nu ni ìwọ ló ń pè mí pé mi lókà lórí Instagram tí ẹ fẹ́ rún ni àbúrò èlélẹ̀ ìpínlẹ̀ èlé ti wà nù. kí ló ṣẹlẹ̀ ah, gangan. Ah, ah. ta ni yín gan ń torí ọlọ́run ṣó wàá lókà ni wọ́n bó ṣe dàbí àgbẹ̀ ṣé aṣọ ló wọ̀ yìí Amẹ́ríkà lẹ̀lẹ̀ yín náà wá yìí ó dà jẹ́ kó mọ̀ ní. wá èmi gangan ló ń pè ní tìǹbà síbẹ̀ wà láì mo tẹ̀lé síbẹ̀ ni ẹ̀rọ ò ń ṣèdájọ́ go igi ni máa fi gún ẹlẹ́gbẹ̀ẹ́ wà láì tí wàá fi igi gún ẹlẹ́gbẹ̀ẹ́ lásán ìyá a ṣe period for three sixty five days. ọgbẹ́ni dákẹ́ òmùkátà pè mí ni èmi gangan ló ń pè ní jágàbà ní ọmọ ajé. ó ṣe jẹ́ ẹ̀sán kankan fún ẹ èkúté ṣọ́ọ̀ṣì tó rí yẹn John three sixteen wà láì tà láì ṣọwọ́ èkúté ilé tó rí yẹn bọ́gà ló máa ń jẹ yíyá. àgbẹ̀ ló ń ṣe yìí.

ẹ tójú ò bá rẹ o òde lọ tí igi o ah, ọbẹ olùsì. ẹ má bínú ẹ ti bínú. ẹ ló gbé láàbù ẹ ya òǹbọ òǹbọ dúró débi dúró débi ó ya <laughs> òru. wọ́n ti fara píkẹ́. èwo ah, lórí burúkú tó ń lọ. bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé máa bọ́ ti bẹ̀rẹ̀ ṣé wàá kọ́ sí bẹ̀rẹ̀ ní sí ilé lóru pé wà lẹ́nu ló ti wá bá mi sùn wà láì wá ṣiṣẹ́ lè ṣù. ilé àbíjẹ bàbá wa ṣó gbádùn. a ṣiṣẹ́ lè ṣe. ìta lè ṣe lè ṣe. àbíkọ̀ ṣe. ṣé èmi náà ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. àṣàyè kò sẹ́ ah, àbúrò èlé kí ló ṣe. èmi ah, ah. máa ń dé sí. tó fẹ́ tó máa ń lẹ̀gbọ́ ẹ̀ níbẹ̀ tó ń gbádùn. èmi ló dì í. ló máa ń ṣe ẹ ná. ọmọ mi náà ni ẹ ló ti yí ẹ ló ti yí ẹ. ọmọ mi náà ni ẹ ló yí ẹ ọmọ mi ló bí ẹ. Eh? Hey, nǹkan ọ̀dà ni fèsì náà délé báyìí. ó yẹ kó ká ẹ lára o ó yẹ kó jẹ ẹ lógún ó yẹ kó ká ẹ lára o yẹ ọ̀rọ̀ ayé rẹ ó yẹ kó ká ọ lára o ó yẹ báwo ni ṣé um, ẹ̀gbọ́n ẹ̀ wà ní. ẹ̀gbọ́n mi bí wà á lébi ti báwo mo ti dé láti fi iṣẹ́ látàárọ̀ mi ò bá ń lé kò sẹ́nìbọ̀dì ńlé. Ah, mo ti pé pé pé fóònù ẹ kò gbé kọ́. tí ò bá ti gbé kọ́ <laughs> bóyá òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti lọ sí club bóyá ni o. bọ̀bọ̀bọ̀ dúró náà ó sọ pé ó lọ sí club on a monday. Ah, monday ṣé dé síbi ní free day ni monday to monday ló máa ń club. ọ̀dẹ́ zero ni free day fún ní free day kí ló no no no mo okay you try o <laughs> take care ṣùgbọ́n kò <laughs> ní free day. máa fọwúrọ̀ rẹ̀ ṣeré torí pé òwúrọ̀ lọ́jọ́ ojú ẹni máa la àríre ọ̀rọ̀ ayé rẹ̀ ó yẹ kó ká ẹ òwúrọ̀ lọ́jọ́ ojú ẹni máa là á dùn. ìsàbíọ́lá bàbá mi fọ̀rọ̀ tí kò sí àgbà tó ti fẹ́ wọn bí ológo ọlọ́ọ̀rẹ́ ṣe wà yẹn ajá tó bá wọlé tẹkùn yín lásán ó máa fẹ́ jẹ̀wọ̀ ẹ̀ ni mísàbí <laughs> kí ló ń ṣẹlẹ̀ ó yàrá. ibo ló wà ń lọ bro tí ń bọ̀. ààyè ah, ṣeré lọ ni wọ́n á lọ lé yóò ti yé yín. <laughs> <laughs> ó lọ lé hmm. ẹ bá wà lọlé kí ló ń ṣe bí wà. ẹ mo wá uber ni wọn á mi lọ lọ sí ẹ̀yìn. wá uber. ṣé ibi báwo ṣe fẹ́ẹ́ ṣe bàyẹ̀ lásán mo ṣe rí ìbò <laughs> yó mo yó burúkú burúkú agbára sí mi lára. ah mi sábì ẹ fi yẹn lẹ́jọ́ ọlọ́run <laughs> oyè yìí ilé tó dẹ̀ ń lọ yẹn kì í ṣe ọ̀nà tètè mi but you know what báwo rè hopin máa gbé e délé. ah kò lè possible bẹ́ẹ̀ ṣe wà yẹn eh. ọlọ́yà kan gbọ́lá sí mi lára o. kí n gbọ́lá lára. <laughs> you know what eh, wá kí ni tó wà létí ẹ ṣé o fẹ́ ro mi. ah ẹ fi ilẹ̀ swagun lélẹ́yìí o eh. oyè yìí swagaricious ṣẹ́rí tí a bá ti ń bá mi sọ̀rọ̀ tí mi ì bá gbọ́ but tí bá ti wá ní interest màá kàn yọ ni màá fi rin tí kò sí nǹkan tẹ́ sọ tí mi ò gbọ́ ẹ ṣáà anyway just just up here let me let me check. it. ẹ mi èmi máa gbowó lọ́wọ́ ibẹ̀ ṣe wà yẹn o. mo wà mo wà mo wà. ọlọ́run ah, ah. Mr. B yàrá yẹ ìwọ̀n ó ṣẹlẹ̀ Mr. B ọ̀la ó ti yé yìí ilẹ̀ fine man <laughs> yà ó. ok na. ṣé o náà kò fẹ́ bá ti rí rẹ́ẹ̀dì ni ẹni tó bá tajà mí láwìn má yọ sálárì o mi ò ní gbẹ̀bẹ̀ o dààmú atajiri hypertensive. òun hmm, kúkú mọ̀ àmọ́ ẹ̀rù ló ń bà mí nígbà tí mi ò síbi tó wà bí tójú mi máa ti tó. má jẹ́ kí ọ̀rọ̀ Désiré kó tún jẹ́ kí ìfúnpá ẹ̀ kó ga sókè ó kì í gbà tí wọ́n ń ṣe báyìí àwa tí Désiré wà lọ́dọ̀ ẹ̀ tá à ń rí gbogbo wa tó ń wù kí ló fẹ́ ká ṣe. ó dáa ẹ ṣé mo dúpẹ́. yẹ́sì mo mọ̀ pé á dùn ẹ́ nà ah, kò sí òbí tó máa gbọ́ pé ọmọ ẹ̀ ń wà ìpàlẹ̀ ó ń ṣe pé ṣe ṣe ṣe ìtúnú ẹ̀ máa dùn. but you know àgbélébùwà nìyẹn all we need to do is to continue praying for her ká máa gbàdúrà fún kọ́lọ́n kó bá yí padà ó tán ṣebí torí gbogbo ẹ̀ẹ́dẹ̀ gbogbo ẹni mo wò dúró tó fi ní kí amúkúròdọ̀ ẹ kó wá sí ibí yìí ẹ́. Eh? fọkànbalẹ̀ kan just relax relax i know i know i know i know. Hmm. ìyá yìí wá òun ah, ò máa bínú sí in fact ó tẹ ó tẹ ń tọ́jú ẹ wàhálà tó ń ṣe lórí it's okay it's okay uh, just relax má ọ̀rẹ́ má má má tún má bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn bóyá mọ̀lẹ́ ní káwọn wí a ní kó ló máa fọwọ́ dà wá lánàá. àmì o àgbàdúrà mà ní. Desire Desire Akànkẹ́. it is well ẹ bá lọ jẹun tí sẹ́ẹ̀ dání. okay. Yeah. Just one of that, Shania. Well done èmi jẹ́ ni tó ń ọ́dà nǹkan ní bá bẹ̀rẹ̀ ẹni tí ń máa wọ stọ̀ lọ ìyá àwọn inú stọ̀ kò yí ẹ̀. ọwọ́ oh, òkè. Ah, ah. hello hello ah, ẹ gbà ní pẹ̀lú Mr. Abiola ẹ̀ṣà. family friend wa. ẹ gbà yẹn wá ń kọ́ ẹ ṣe Mr. Abiola ló kó máa wọn jẹ ni ẹ kò yí ẹ. kó máa máa jẹbi ti báwo. dé ọ̀rọ̀ ọgbẹ́ni ayé ta síbẹ̀ ayé ta lẹ́nu ayé dùn síbẹ̀ kí ló ṣe ẹ́ kí ló ń ro what are you thinking. ó dà wá ó sì yí ẹ ṣé mo lè rí five hundred lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. five hundred kọ́ one million ni ìwọ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ èmi ò ní five hundred bó ṣe múra pé ò ní owó dán ò ní one dollar. ṣọmọ kó máa ń fọ́nbù ó máa ń fọ́nbù ṣọmọ aláyé gbójú ń bẹ jàre bẹ́ẹ̀ ni gbogbo ọlọ́run ń bẹ ṣan ọdẹ kò yí ẹ wọ́n ń gbọ́ àǹkan kò yí ẹ ó máa five hundred bọ́ mo lè fún ẹ two hundred two hundred yẹn gan-an ó ní mí lára mi lè máa lọ ṣiṣẹ́ kí wọ́n máa kówó ẹ̀ fún ẹ náà ẹ ṣe cash out. ó yà á fi ilẹ̀ ọ̀dọ́mọdé olówó ìyára ja ẹni bọ̀ọ̀dì ó ti yí ẹ̀ wàá ṣeré bébì ó ẹ ẹ ẹ sílẹ̀ bílẹ̀ ẹ wá ṣe rí ọ̀nà iye kò jù iye kò jù ayé lọ bí ẹgbẹ́ náà wà sábẹ́ iye kò lọ bí bílẹ̀ ó ti yẹ. Jọmọ̀ríyó. Oríṣiríṣi. Jọmọ̀ríyó dẹ́sí dẹ́sí dẹ́sí òṣà dẹ́sí dẹ́sí desi òòṣà. Ah, ilẹ̀ bàbá ńlá aláì mo rí mo da nù kí ló ń ṣẹlẹ̀ Mr. Abiola ẹ o àwọn dáàdi wà nílé o kí ló ń hàpù. wọ́n èmi náà mọ̀ pa àwọn pẹ́rẹ́ǹtẹ̀ wà nílé ìwọ gangan ni mo wá rí. ẹ̀ẹ́ ló yá náà kí ló ń ṣẹlẹ̀. kí ló dé tó ń fi sìgá kọ̀ọ̀kan báyìí. Ah, ah, kí ló ṣẹlẹ̀ ṣé ìmọ̀ kó da káyé máa há ilẹ̀ gangan ni. káyé máa há ẹ mo sọ fún ẹ pé mo fẹ́ rí ẹ kí ló dé tó o try láti rí mi látijọ́ yìí. ẹ wo Mr. Abiola kò sáyè ayé máa ń rìn káàkiri yẹn ṣáàmù lórí flabush kò yé. wọ́n sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n ní gbogbo táìmù táwọn ẹgbẹ́ ẹ̀ tó máa ti ṣiṣẹ́ lọ tó ní kálukú ti bá tó ṣe máa dá fún wọn lọ wọ́n ní wọ́n máa wà ládùúgbò wàá máa fa sìgá káàkiri wàá máa ṣe nǹkan tó wọ̀ ẹ́ ṣó mọye ọdún tí bàbá ẹ ti lò lamẹ́ríkà tó débi tó dé ẹ́ àìwọ́dé wàá bí òun waste precious time ẹ why. ẹ ní kí ni kíláàpù gan ṣé ìlà sista manager jésù ẹ wọ ẹ gbójú ń bẹ jù ẹ gbàgbé kò sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá. well kò sọ àá um, Desiree. Let me tell you a story. Come. Toby. Ah. Yankee Lode, you welcome, yes, on, welcome on board. Ah, ẹ wo ẹ̀gbọ́n, mo really appreciate ẹ gan ni. Hmm. Ẹ ṣé gan. Ah, in fact, I can't express how happy I am. Torí Ọlọ́run ni ká máa dúpẹ́ fún. Ọlọ́run ni ká máa dúpẹ́ fún. You're welcome. Ẹ̀gbọ́n, ìyàwó àti àwọn ọmọ yín kọ́. Bọ́wà ni <laughs> tábàdélé ò bá rí wọn yeah, and um, you know, the, you get used to them, and uh, at the same time, tó bá fara balẹ̀, tí wọ́n to fuck my ballet, you know, ó máa enjoy league. Yes, oh, yes, oh, Tobi, Tobi, this is Yankee. Ah! <laughs> Ẹ̀gbọ́n, wọ́n ní kò kí n sí ọ̀pọ̀ ọ̀nà ní Amẹ́ríkà pé everything underground ni ó máa wà. Ah, ṣòrí gbogbo nǹkan tó ń sọ yẹn òótọ́ ni but sometimes kì í ṣe everywhere ló ti ní rí òpó náà you understand àwọn ibì kan wà tó yẹ pé ò ní rògbò náà àwọn ibì kan wà tó máa rògbò náà ṣórí gbogbo àwọn kan tẹ máa ń wò nínú American movies yẹn náà ó ti dé Yankee ìwọ náà máa fojú ara rí fúnra yìí ok <laughs> ah, ọmọ ẹ ṣé ẹ̀gbọ́n mo really appreciate ah I can't wait to kí n rí ìyàwó àtọmọ yín wow. <laughs> afánáyé ẹni tó bí wà ní nàìjíríà kó tó wá sí America. nígbà tó kù one month and few days tí visa tó bí máa expire ló wá bá mi ó ní kí n báwọn báwọn parent tó ń bí kò ń fẹ́ dúró sí amẹ́ríkà. ẹ̀gbọ́n eh, eh? ẹjọ́ ẹ dúró ó nìkan tó fẹ́ bá yín discuss. kí yẹn. ẹjọ́ ẹ má bínú ṣẹgbọ ẹ eh, ṣẹrí àtìgbà tí mo ti wà lamẹ́ríkà ẹ̀gbọ́n mi ní kúrọ tán yìí mo enjoy yẹ ẹ̀gbọ́n mo dẹ̀ fẹ́ kí bá mi bá popsi sọ̀rọ̀ ní naija kó jẹ́ kí n dúró kí n náà lè họ̀sù kí n mí kó owó kò sí kankan ní nàìjíríà yẹn bọ̀ skul ẹ̀ wá kọ́. ẹ̀gbọ́n a máa ṣe gbogbo skul bíbá yìí mi ì ti darúgbó tó yẹn náà. Uh, alright tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn i will think about it and i will talk to you dad. mo dẹ̀ gbọ́ sí lẹ́nu mo bá wọn parent ẹ̀ I'm going to kó dúró. láàárín three months tára tó be balẹ̀ in America. I'm in and out of everywhere. the next thing tí be my machine. I'm ṣe ó kàn ń tóbi bá fa igbó lẹ́nu á fa sìgá lọ́la tó bá fa sìgá lọ́la ó máa fa lè tó bá wù lọ́túnla tóbi sọ fún mi wípé life mi ti wà too boring fóun ó ní mi ò mọ̀ ṣe mọ́. tóbi tóbi. so torí ọ̀rọ̀ tí mo bá ẹ sọ o kẹ́rù o jáde o kò kúrò lé. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ò láti nǹkan tẹ máa ń ṣe o ah ṣé bẹ́ẹ̀ fi ti kó bá mi ni láti ní tiwa tún bọ́ọ̀rìn mẹ́ mo fi pètè bá ti wo bẹ́ẹ̀ ṣe wà lamẹ́ríkà àti bí ẹ tiẹ̀ máa change àṣẹ tiẹ̀ change rárá ẹ wò mo ti pe bob seagull ṣe mo sọ fún ọ pé láti ní tiwa tún bọ́ọ̀rìn for my liking mi ò dẹ̀ lè cope. tóbi lẹ́nu ẹ̀ life tèmi wà bọ́ọ̀rìn ẹ́ eh? tí mo ṣáájú èdè amẹ́ríkà ni mo dẹ̀ mọ́ tó ṣe dé yankee now you are telling me pé life tèmi wà boring for your liking. biola biola àbíkú ni wọ́n pè é ná ó ó yẹ lẹ́nu pípé mo pè é lórúkọ gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bá pẹ́ àpẹ́ bọ́dà kan lé ní ara ń fẹ́ o ah mo yé tìkẹ́ ọ̀tẹ̀ máa sọ wípé ẹ wọ́n dé amẹ́ríkà kan èèyàn kan ló mú èèyàn kan wá amẹ́ríkà bẹ́ẹ̀ má ṣe nìyẹn jọ ṣé èèyàn kankan ló mú wọ́n wá sí amẹ́ríkà ni àbí wọ́n bí ẹ sí amẹ́ríkà ni ṣé citizen amẹ́ríkà ni ẹ ni Ìlọrin ló bí ẹ sí mẹ́ẹ́ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ o. tóbi tóbi. agreement lèmi àti ẹni tó fi kúrò lémi so bá bá mi ṣe fẹ́ bá sọ̀rọ̀ ibi mo mọ̀ tó ń gbé. Ah. tó bá sọ pé mo ní láti bá sọ̀rọ̀ mo mo agree pẹ̀lú ẹ̀ bọ̀ tó this same Tobi nígbà tó ń gbé lémi ló bá sọ̀rọ̀ tí kò gbọ́ sí mi lẹ́nu so báwo ló ṣe fẹ́ gbọ́ sí mi lẹ́nu nígbà tó ti kúrò lákàtà mi. Ah mi mọ ibi tó ń gbé tí wọ́n bá mọ tó ń gbé o lè send address ẹ̀ sí mi i try my best. ok kò sí wàhálà ọlọ́run ah, pẹ̀lú gbogbo wa o <laughs> amẹ́ríkà la wà o. All right, thank you so much. All right, take care. Yeah, bye. <laughs> Ah, ah. Bọ̀bọ́ yẹn máa lówó burúkú lọ́wọ́ Mr. Abiola. Ó ń ṣe drugs. Ah. Ẹṣin. Yeah, he was rich. Tobi was very rich. But gbogbo owó tó ní kò wá mi. Ó abandon àwọn òbí ẹ̀. Dèbí pé nígbà tí ta lose màmá wa. Tobi never look for anyone. Tobi was everywhere tó bá rí Tobi ní club lẹ́ni wọ́n máa rí ní another place lọ́la spending money lavishly bí wípé àwọn náà ṣẹ̀dá owó ọjọ́ kan làwọn ọ̀rẹ́ mi pè mí wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ àbúrò mi níbi tí òun àtàwọn ọ̀rẹ́ tí wọ́n ti jọ ń jà after club tí wọ́n fi bọ́ threatening ara wọn nítorí owó but I had no choice because àbúrò mi mú láti wà lọ síbi tó ń gbé. ṣé um, ẹ ti rí àbúrò yìí kí ló ṣẹlẹ̀ ṣe wà pọ̀ ó ní àwọn boys kan tí wọ́n máa ń wá sí ibà every time bí kàn máa pariwo kàn máa jà bẹ́ẹ̀ bọ́tẹ̀ ní kàn á yàtọ̀ gan wọ́n pariwo wọ́n pariwo then all of a sudden a kò gbọ́ ìwé ìbọn and ìgbà tá a máa débẹ̀ tá a máa akọ àbúrò yìí kò wà nínú àgbàrá ẹ̀jẹ̀ ni bọ̀ bọ̀ dẹ́kunlé ṣáà àwọn nine one one so ó fúlì láìpẹ́ ó yẹ kó débi báyìí. but do you show identify àwọn guys and show ever or any of those people do you know them. wọ́n gbé one particular black car kan wá bọ̀ bọ̀ bọ̀ mo ò lè mí lè dá ojú wọn. ṣé wọn ti fẹ́ dé ẹ ó ti tóbi three minutes ago láti pè wọ́n so fúlò yẹ kan ti débí my láìpẹ́ yìí. I take it easy. I don't, I don't know what to do. I take it easy, but wọ́n ò ní pẹ́ dé, wọ́n ò ní ọ̀dọ́ wọn ò ní pẹ́ dé. Mi ò tiẹ̀ kọ́ta fún sọ̀rọ̀ ẹ̀. Bàbá rẹ̀ máa ti kọ́ ẹ̀. Màmá rẹ̀ máa ikọ̀ ẹ̀rù ọmọ tá a bá bá wí tó ń wárun kí àfàìmọ̀ ó máa máa parun ọmọ tá a bá ń bá wí tó ń wárun kí àfàìmọ̀ kó máa máa parun bàbá fi ẹ wáyé kó wá ṣe rere màmá bí ẹ wáyé kó wá ṣe rere alágẹmọ ti bí mọ́ra náà àìmọ̀jọ àkùsọ̀wọ́ ọmọ. Ah, tóbi, Tóbi, Tóbi, Tóbi dẹ̀ sọ fún ẹ mo dẹ̀ sọ fún ẹ tóbi mo sọ fún Tobi, tóbi. Abiola ọmọ yẹn kú àwọn lọ lọ àwọn lọ ara mi lẹ́bùn máa ṣùgbọ́n lọ́rùn. Tóbi lu ọdún kan pẹ̀lú oṣù méjì ó dẹ̀ waste life ara ẹ̀ bẹ́ẹ̀ tóbi wá sáyé bí ẹni tí kò wá sáyé rárá ó waste effort ó waste effort àwọn òbí ẹ̀ ah. àṣewò ọlọ́run ó ṣe gan o. ó dùn mí àmọ́ kò tún dùn mí púpọ̀ jù nítorí mo ṣe wọn tí mo lè ṣe mo try gbogbo possible best mi láti make sure wípé Tobi change life ẹ̀. Eh kò gbọ́ sí mi lẹ́nu. bọ ẹ ṣáà ẹ wò ó ọmọ akíní ẹ máa ṣiṣẹ́ bí akíní o ó sì yé yí ọlọ́mọ akí ò kì í ṣojo ọmọ akí ò dẹ̀ kì í bẹ̀rù kò ń fòyà rárá ẹ akasára náà nìyẹn ṣáà mọ̀. Desire Desire sórí gbogbo nǹkan tí mò ń sọ yìí mò ń sọ fún ẹ nítorí ọ̀rọ̀ ara ẹ ni ipe tí nǹkan bá ṣe ẹ́ lé ni tó bá gbẹ̀mí mi lénìí Desire kí ló fẹ́ sọ pé jẹ́ títì ẹ kí ni nǹkan tó fẹ́ sọ wípé o gbélé ayé ẹ̀ ṣe kí ló fẹ́ sọ wípé o achieve láyé kan tó wà yìí tó bá dé ọ̀run tí wọ́n bá ṣí fídíò tàbí wọ́n ṣí gbogbo pictures lé ayé ẹ̀ fún ẹ báyìí kí ló fẹ́ tọ́ka sí wípé ìwọ náà ti ẹ̀ wáyé yìí orí nǹkan kan ṣe think about it rò ó kó jókòó bára ẹ sọ̀rọ̀ níbi tó ti lè bára ẹ sọ̀rọ̀ tẹ gbogbo ọ̀rọ̀ lé ayé ẹ síwájú ara ẹ kó wò látìgbà tó ti ń bọ̀ tó ti gbọ́njú títí wákàtí ta fi ń sọ̀rọ̀ yìí wò ó pé ṣé ilé ayé tó ń live yìí ṣé ilé ayé tó ṣe tó ṣe táwọn èèyàn lè wò tó fẹ́ gbàdúrà pé àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ nírú ayé báyìí. Think about it. Think. Ṣé ìjọ ẹ̀? Ọbẹ̀ yìí, ilé yìí ó sweet o. Hmm. ni nà. Tó bá yà wá ní má jẹ́ sọ rẹ̀ ṣá. Má má lè sọ kó dákẹ́. Mo bẹ̀rẹ̀. Má kó jẹ, má kó jẹ. <laughs> o jẹ́ kémi náà gẹ́ ti dírínkì kémi náà máa sípò dírínkì dé mo jẹ́ ẹran mo ti jẹ́ ẹran yó mọ́. all right kò sí wàhálà. Ah. mi lè expect it. i no expect anybody. ọjà oh. ebi o. ókè oh, na ọmọge watermelon. ọjà ilẹ̀. strawberry. ó ń bọ̀ ọjà yàrá ẹ̀gbọ́n ẹ̀ ápùn. kí mo ṣe máa kí mi. yóò ṣẹlẹ̀ ẹ̀gbọ́jú ń bẹ̀rẹ̀. kí ló wàá jẹ́ kí ló máa mú. anything ni o kí ló wà ń lé. báyìí lè máa jẹ lè nà. mi ò jẹ́ jàre ìgboro mo ti ń bọ̀ inú mi ti kún ọlọ́run. ẹ ibo tí mo rò bọ́ báyìí. ìgboro ayé ni àlọ́ ọlọ́run ọlọ́run ìgboro dùn Shiruri bàbá rẹ̀ máa ti kọ́ ẹ màmá rẹ̀ máa ti kọ́ ẹ. ọmọ tá a bá máa wí tó ń wárun kí. a ń kó àlàyé wá àfàìmọ̀ ó máa máa parun ọmọ tá a bá ń bá wí tó ń wárun àfàìmọ̀ kó màmá parun. ẹlẹ yáàfẹ́ olúwa ló wá. bàbá bí ẹ wá ẹ wá ṣeré. ilé ẹ̀wọ̀n ti wọ́n tà mí lọ. màtá náà ló ṣẹlẹ̀ ó ṣàwọn bó ṣe ń lọ bójú rẹ̀. cheers cheers ó ti yẹ cheers baby. mi ti ní mi fẹ́ nǹkan líle ní ilé nà. ẹ tó bá lè má wé sọtí mi ò ṣe ń o. a ò tí ì jẹ ẹran sí i. ìjẹ. Ah! Mm. ṣé wàá ókè tọ́lẹ́tì ni mm. restroom yẹn kó lọ yóò zẹ̀. kí ló ṣẹlẹ̀ náà. Ah! inú mi ò. Desiree? Yeah. Mm. So, okay. Ah, you okay? Desiree, eh? are you okay? Ah. Sam oh, no. Just. Ah. The day now we suppose ah. to ah, ah. go have a This I'm This going This speak. This Desiree. This Desiree. This Desiree. This Desiree. This down. This Desiree. Hey! <laughs> love ẹni tẹ́jú sí mi náà No mo mọ̀ pé mo No ṣe yìí gbogbo yẹn máa ń bá mi sọ̀rọ̀ tí mi ò bọ́ sí lẹ́nu ẹjọ́ olórí burúkú ọmọ sóní àyẹn náà ni ó ń kọ́ mi lóṣì ó ti yẹ yín láti ẹjọ́ ẹjọ́ bá mi fẹ́ dọ̀tí mú mi ẹjọ́ ti yẹ wọn Actually, this is the first time I'm gonna see this day so bad. Eh? Daddy, you know ni màá bẹ̀ ẹjọ́ ẹ bá mi dáríjì. Since o ti promise pé òun ò ní ṣe gbogbo wa yẹn mọ́, ẹjọ́ sáà ẹ bá wa dáríjì. Mọ́mì, mọ́mì this is really a good one. ọlọ́run ọba tó ń gbàdúrà mo dúpẹ́ o ọlọ́run ò ṣe o hmm. ọkọ mi kí lè fẹ́ máa fún mi sí ọ̀rọ̀ má sọ pé ó jọ pẹ̀lú. èmi ò tiẹ̀ bínú tẹ́lẹ̀ náà àmọ́ àwọn ìwà ẹ̀rọ ń fún mi ní kọ̀ǹsán a kò sí òbí tó máa rí ọmọ tó ń wúwà báyìí tínú òbí ẹ̀ máa dùn sọmọ yẹn kò You know, Desiree come over, come closer, come closer. you know you are my daughter. huh? Listen, in as much that you have assured me to Tony will you leave, you will enjoy every benefit of me. And I promise you, I will never stop loving you. Thank you, Daddy. Thank you. Thank you. Yeah, boy, yeah, boy. don't talk to your dad like see You talk to so yeah, no, no. She Thank you, daddy. Thank you, mom. It's okay. It's okay. Yeah. Ah. You're so pretty. No, no, babe. Just look at yourself the way you're dressed right now compared to the way you used to dress back then. Sagging and everything, looking like a thug or hooligan. Like you are so beautiful right now. And guess what? I am so proud of being with, with you right now. Honestly. Wow. I'm so sorry for all I've done to you. I'm really, really sorry. It's alright. That's fine. But I need you to do me a favor right now though. Can you just close your eyes for a minute? Why? Come on, just do it, just for a minute. Okay. All right, don't open your eyes. Don't. I can see you blinking. I'm not all closed. Now you can open your eyes. Okay. Oh my God. Will you, <laughs> will you marry me, babe? That's my baby. <laughs> yeah, you're welcome, of course. Oh, this is beautiful. So, babe, there you go. Thank you. Mm -hmm. There you go. now you you gotta feed me. <laughs> you gotta feed me. Hmm. There you go. Mmm, this is good. <laughs> so. After this, can we go see a movie? Oh, yes. All right, come on. Just finish your drink. Let's go.